الحمد لله رب العالمين خلقنا بقدرته وربانا بنعمته ورزقنا بفضله أحمده حمد الحامدين وأشكره شكر الشاكرين اللهم لك الحمد حتى ترضى ولك الشكر إذا رضيت ولك الشكر بعد الرضا والصلاة والسلام الأتمان الأكملان لعبد الله ورسوله محمد وعلى آله وأصحابه وتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد فإن من أركان الإيمان الإيمان بالرسل جميعا والإقرار بهم جميعا قال تعالى والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما يا عباد الله اعلموا أن من كمال هذا الدين أن من دخله لا بد أن يؤمن بجميع الأنبياء والرسل من لدن آدم ومرورا بموسى وعيسى وبمحمد صلوات ربي وسلامه عليهم أجمعين وأن من كفر بواحد منهم فقد كفر بسائرهم وما هذا الإيمان لأهل الإسلام وما هذا الإيمان لأهل الإسلام فإنهم لا يرفعون نبيا فوق منزلته فالأنبياء كلهم بشر مربوبون لا يقدرون على شيء إلا بإذن ربهم ومرسلهم واعلموا أيها الناس أن من الحق الأبلج الوارد في القرآن الكريم عن نبينا عيسى عليه الصلاة والسلام المانع من الغلو فيه أنه أولا أنه عليه السلام حملته أمه في بطنه ثانيا أنه خرج إلى الدنيا من حيث يخرج الأولاد من النساء ثالثا أنه عليه الصلاة والسلام أنه عليه الصلاة والسلام رضعته أمه ومعلوم أن الرضيع له شهنه عند مص اللبن رابعا وهو رأس الأمر كله أنه وأمه كانا يأكلان الطعام قال تعالى ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات منظر أنا يؤفكون قال أهل العلم فذكر الطعام أو فذكر الطعام في هذه الآية الكريمة قد يستشكله بعض المفكرين ولكن عند التأمل يدرك الحكمة من ذكره وذلك أنه, أنه لا بد لمن أكل أن يتغوط ويتبول فهل يعقل أن يكون الرب سبحانه وتعالى ممن يتغوط ويتبول كلا ثم كلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وبنفلان وبراء السياسة لا محمد صلى الله عليه وسلم àti àsọ̀látù náà bá a ṣe ṣe fún bẹ́ẹ̀ náà la ṣe fún àwọn sọ̀hábí ẹ̀ bákan náà àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwa tá a bá tẹ̀lé ipa àwọn tá a wé yìí títí tí ó fi di ọjọ́ ọjọ́ ẹ̀san ìjẹ́ ká nínú àwọn orígun ìgbàgbọ́ tó jẹ́ sí pé ó dúró wámúwámú nínú Islam òun náà ni ká ní ìgbàgbọ́ pẹ̀lú gbogbo ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ gbogbo àwọn ànábì tí káàdẹ̀ gbà pé bẹ́ẹ̀ lórí tí a bá ní ànábì kan jẹ́ báyìí tó kọ ẹ̀bá wá nínú alukọ̀rán àbáwá nínú súnà ànábì alayhi salatu wassalam ọ̀dọ̀ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí lórúkọ nítòótọ́ ó gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ orígun ìgbàgbọ́ tó pàtàkì jùlọ nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tá ní tọ́jẹ́ sí pé èèyàn ò lè rí ìsìláàmù sí láì gbàgbọ́ òun náà ní ká ní gbàgbọ́ sí gbogbo amorúkọ wọn ní ìta amorúkọ ẹ̀ a gbà gbọ́ pẹ̀lú orúkọ ẹ̀ èyí tá amorúkọ a gbà pé ọlọ́run ànàbì kan ráì tí a bá sọ pé ọ̀rán ànàbì kan síbi báyìí tó sì wà nù alukoran àbọ̀wànú súnà tí wọ́n dárúkọ wọn fún wa àbọ́dọ̀gbà wọn gbọ́ ọlọ́run bá jẹ́rìí sílẹ̀ inú nisa aya 152 ọlọ́run bá sọ pé walladhina amanu billah àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wa rusuli tí wọ́n sì gba àwọn òjíṣẹ́ tá a rán sí wọn tí wọ́n gbà wọn gbọ́ kí wá ní sí wọ́n gba díẹ̀ gbọ́ ń bẹ́ ni àbí wọ́n bá gbogbo wọn gbọ́ wọ́n gba wọn gbọ́ látorí Adam tó fi dórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbí wọ́n gba díẹ̀ gbọ́ wọn gbà wọn kan gbọ́ Ọlọ́run ni walam yufarriqu bayna ahadin minhum walam yufarriqu bayna ahadin minhum mẹ́jọ mọ́ wà ń bẹ́ klọ́ọ̀sì inú ẹ̀sìn Islam ọgbọ́dọ̀ gba gbogbo àwọn ànábì Ọlọ́run tó wáyé tọ́lọ́run ránṣẹ́ gbọ́ ni gbogbo àwọn òṣìṣẹ́ tọ́lọ́run bá rán wá ọgbọ́dọ̀ gba àwọn gbọ́ ni ọmọ orúkọ ẹ̀ ọmọ orúkọ ẹ̀ ọba láyé kọba ọláyé ọgbọ́dọ̀ gba gbọ́ ni naam Ọlọ́run ọba sọ pé wà lámú yóò farriqu bayna ahadin minhum tí wọ́n ọ̀dẹ̀ sòpinya láàrin kankan ọmọ ẹnìkan rí ọmọ rẹ̀ rí kò sí tọ́kàn pẹ̀lú rẹ̀ ẹnìkan sọ́lọ́ ránṣẹ́ alhamdulillah in tí ó mímí wà jẹ́nà nìyẹn mọ̀bọ́lọ̀ gbàgbọ́ walam yufarriqu bayna ahadin minhum bayna ahadin minhum yẹn ni pé kódà kò jẹ́ sí pé ẹyọ kan lọ bá gbàgbọ́ nínú wọn ò lè ò sínú mọ́mì ní ah, òdodo eléyìí ṣiṣẹ́ rí tá a máa sọ pé fàámà man saqulat mawazinuhu fahuwa fi 'ishatin radiya kìí sí bẹ́ẹ̀ níbi báyìí ọ̀bọ̀lọ̀gbà gbogbo wọn gbọ́yìn tọ́ ọba ilé ṣaláì má gba áàf tánàbí bá máa ní abara méjì ni pé ìlàjì ẹ̀ lọ́gbàgbọ́ ọ̀ agbálàjì ẹ̀ gbọ́ òsínú mùsùlùmí òdodo eléyìí ojúlówó tá a fi wọnú ìsìláàmù nìyẹn béèyàn gbogbo àwọn ànábì ọlọ́run lọ́gbọ́dọ̀ ẹwàwò ọlọ́run wá ní ulaika sawfa yu'tihim ujurahum wa kana Allahu ghafuran rahim àwọn èèyàn ni wọ́n gbẹ̀san àlìjẹ́nà yẹni pé ní tó bá ti sòpin aláàrin kan láàrin àwọn ànábì kan tó gba àwọn kan gbọ́ tí ó gba àwọn kan gbọ́ tí sì ń ẹ̀yẹrù sí ọlọ́run ọba ẹlọ mọ̀ pé nínú tá a fi mọ̀ pé ẹ̀sìn Islam ó pé ọ̀yanjú ó jẹngere ọkàtò nínú àwọn èdè àwọn aráalé ó pé pérépéré òun ni pé ẹ̀sìn anábì ẹ̀sìn Islam táwọn nì tá a fi mọ̀ pé òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá wọ ní Islam níjọ́ tó ti fẹ́ wọ náà láìsọ fún ọ pé o gbọ́dọ̀ gba anábì èyí sáàgbọ́ alayhi salatu wassalam kìí ṣe pé ìyẹn wà wọ ní Islam tẹ́nìkan tó a máa tán ọjẹ́ pé wá sọ fún pé àà èyí tó ní ṣẹ̀ṣẹ̀ wàá gbàgbọ́ ẹ̀sìn tí mò ń sí mi ilé ìjẹ́ mùsùlùmí gan láì gbàgbọ́ torí pẹ́sìn wá ní ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ànẹ́bì ni àrí ìsọ́lá àti wọ̀sánàm ẹ̀yàtùn gbọ́rọ̀ ànẹ́bì náà bó ṣe kì í fún wa délẹ̀ ànẹ́bì kì í púpọ̀ fún wa ọfọ wẹ́wẹ́ ju bí àlùkùránì wa lọ ànẹ́bì láàmẹ́lẹ̀ fún wa wa mùsùlùmí pé máa bọ̀ wá kó lójú ọ̀nà bí náà eléyìí ni wípé nínú táàfin ma pẹ́sìn islam pé òun náà ni pẹ́sìn islam ọpa wá láṣẹ wípé jọ táàbà ti wọnú ìjọ alákọ̀ọ́kọ́ láti gbọ́dọ̀ gba gbogbo àwọn ànábì ọlọ́wọ̀n bá gbọ́ àtànábì òkè àtànábì ìsàlẹ̀ àtànábì àárín àtànábì ìtorí ìyàn tó lóókọ àtẹ̀ntí lóókọ táwọn èèyàn mọ̀ tó pọ́púlà ẹ̀sìn wa nìyẹn náà tàbá wá ń sọ pé gbogbo àwọn ànábì ọlọ́run lábọ́lọ̀ gbàgbọ́ òun ni pé látòrí Ádámù ọ̀wọ̀dọ̀ mọ́ gbàgbọ́ ẹ̀rọ ajá kọjá káfòfẹ̀rẹ̀ kábà ànábì wa Músá alayhi salatu wassalam mùsùlùmí tí bá ń bẹ láyé tí ó bá gba Músá gbọ́ kìí ṣe mùsùlùmí o ọkàn fara bó kírun bí wọ́n ṣe máa sọ ní èdè Yorùbá bọ́ bá kírun jáwọ́ lọ mi ò mọ̀ bí táwọ́ ti kírun rí mà bọ́ bá kírun jáwọ́ lọ bí wọ́n ṣe máa wí gbogbo nǹkan tó kí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ o ọba gbá àwẹ̀ ju ju àwọn màláíkà lọ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ o tó bá ń sáájọ ọdọọdún ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọgbà anábì Musa gbọ́ ó ti gbogbo ẹ̀lú lẹ́ni ẹ̀ ẹjá tún sọ̀kalẹ̀ anábì wa Isa alayhi salatu wassalam òun ṣe Islam ọlọ́gbà anábì Isa gbọ́ èyí ṣe mùsùlùmí ọ ò lè rí Islam rẹ̀ ṣe àfikọ́ gba anábì wa Isa alayhi salatu wassalam àfikọ́ gbà á kó o sì gbà wí ẹ̀sà ọlọ́run ọba ni kó o sì gbà wí pé anábì ọba ni kó o sì wá gbà yí pé ẹni tí ọlọ́run ọba dáa ni alayhi salatu wassalam eléyìí bá ti wá ń wé yìí bákan náà a gbọ́dọ̀ mọ̀ wípé bá a ṣe ní ká nígbàgbọ́ yìí ìgbàgbọ́ sáwọn ànábì ọlọ́run ọba nínú sẹ̀ríà Islam kò sọ fún wa wípé ká gbé àwọn ànábì kankan kọjá àyè wọn àyè wọn náà lágbé wọn sí nínú nǹkan tá a fi máa mọ̀ pé èèyàn ń fi ènìyàn ṣe yẹ̀yẹ́ òun náà ni ká máa gbé èèyàn kọjá bó ṣe mọ̀ náà àrítálíkà kan ní ìsìn ọ̀kadà lógúndé mọ̀ wá wọlé ojókòó èyàn wá ń ṣe bóyá sẹ̀rímónì kan là ń ṣe tí gbogbo èyàn wá bẹ́ẹ̀ alítọ́ páàkì ọ̀kadà mọ̀ páàkì tó jókòó lẹ́msì bá ní ẹ̀rẹ́ ẹni tó wọlé yìí ibo owó ló dé nù ẹni tó wọlé yìí ó lè bọ́ gbogbo Nàìjíríà níbi ọdún mẹ́fà tẹ́nìkan kò ní mọ̀ ẹni tó wọlé yìí ah, tó bá dọ́dọ̀ ẹ̀ tó bá náwọ́ sí kó tó náwọ́ yóò ti fowó pàdé rẹ̀ yeye. rí pé ìtumọ̀ ẹ̀ ní fún nítọ̀hún ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ torí pé lẹni tó bá gbé kankan kọjá ayé ẹ̀ ìtumọ̀ ẹ̀ nínú òdodo ọ̀rọ̀ ní ṣe yẹ̀yẹ́ ọmọ tí wọ́n bá ti rú ẹni tí ò tí ì yáwó fẹ́ tàbí tí ò tí ì ọkọ fẹ́ ọlọ́run kẹ́ ọ gan ẹni tá a sọ rẹ̀ yíya tí ń pàṣẹ tí ń ran ọlọ́run kẹ́ ọ gan yóò gbé má fi mí sí ẹ̀yẹ mọ́ ó ń tí wọ́n sọ bá ń fún ẹni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run táwọn èèyàn bá ti gbé kọjá ayé wọn ìtumọ̀ ẹ̀ ó náà ní wípé ẹ̀ ń fi wọ́n sí ẹ̀yẹ torí pé tí wọn ò jẹ́ lẹ́ni wọ́n jẹ́ ni báyìí báwa ṣe ní ìgbàgbọ́ sáwọn ànábì ọlọ́run ẹ̀sìn Islam a kò gbọ́dọ̀ gbé wọn kọjá ayé wọn torí tá a bá ti gbé wọn kọjá ayé wọn ìtumọ̀ ẹ̀ náà ni wípé à ń fi wọ́n sí yẹ̀yẹ́ ẹni tá a bá sì gbàgbọ́ àgbọ́dọ̀ fi sí yẹ̀yẹ́ o tàbálà nígbàgbọ́ nínú ẹnìkan ẹnìkan fi sáwẹ́wà èyàn máa serious pẹ̀lú ẹni èyàn máa nígbàgbọ́ sí ni èyàn máa ro dáadáa ro ni èyàn ní ṣe nǹkan kan tó lè bí nínú sí i náà nípa báyìí àwọn anábì ọlọ́run látòkè délẹ̀ bá a sì nígbàgbọ́ sí wọn tó yìí àwọn ò gbé wọn kọjá ìyọ̀wọ̀n anábì wa Isa alayhi salatu wassalam ànábì wa Musa alayhi salatu wa salam ànábì wa Muhammad sallallahu alayhi wa salam gbogbo wọn pátápátá a gbọ́dọ̀ gbé wọn kọjá ayé wọn ẹ jẹ́ ká wá lọ ọmọ yìí pé òdodo kan bẹ tọ́lálẹ̀ gàrà nípa ànábì wa Isa alayhi salatu wa salam nínú alukur'an karim ẹgẹ́ bó ṣe lálẹ̀ fún gbogbo ànábì kọ̀ọ̀kan nínú alukur'an tàbá ní ká máa mú ní ànábì kọ̀ọ̀kan ànábì kan báyìí ànábì kan báyìí nǹkan ńlá ni ẹ jẹ́ sáìdì kan lánàá ànábì wa alayhi salatu wa salam léyìí tí ó fi yé wa yí pé ọlọ́run gangan ọlà mọ́lẹ̀ fáwa mùsùlùmí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ yín o ẹ gbọ́dọ̀ kọjá àlà pẹ̀lú ànábì wa Isa alayhi salatu wassalam ẹgẹ́ bí mo ti ṣàlàyé fún yín pé ẹ gbọ́dọ̀ kọjá àlà nípa olólùfẹ́ mi títí ànábì wa Muhammad náà alayhi salatu wassalam nínú àwọn òdodo tó lálẹ̀ nípa ànábì Isa tá a fi mà pé ànábì Isa a gbọ́dọ̀ gbé kọjá yìí yálà ìwọ jẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi ní bákan náà ẹ tí kìí ṣe mùsùlùmí tí ń gbọ́ wa ọyẹ kọ́ ọmọ yìí pé ẹni tí a bá ń pè tá a bá ròyìn bí alukùránì ṣe ròyìn rẹ̀ yìí kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ olúwa kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ láti pé òun ni yọ́ gbà wá naam anabi wa isa alayhi salatu wassalam alukùránì jẹ́rìí sí pé ìyá rẹ̀ lóyún ẹ̀ ìwé mi náà jẹ́rìí sí pé ìyá rẹ̀ lóyún ẹ̀ ẹni tá a bá lóyún ẹ̀ ó wà lẹ́tọ̀ọ́ pé kó jẹ́ olúwa bí kò ṣeéṣe ó dájú pé inú kan náà ló ó dájú wípé òun náà ó ń yíra ẹgẹ́ bí ọmọ tí máa yíra nínú àwọn ìyá tó lóyún láyé ó dájú wípé òun náà ń dàgbà díẹ̀ díẹ̀ nínú ìyá rẹ̀ kìí ṣe kan náà ni kódà kò jẹ́ sí pé àwọn ìgbà wá sọ wípé kò lóṣù mẹ́sàn ṣé kìí sáà ṣe ọjọ́ náà àbí minutes seconds tí màláíkà Jubril fẹ́ atẹ́gùn sí Maria Maria Mariam sí kìí sáà ṣe pé àkókò náà ló bímọ tó bá jẹ́ sí pé kìí sákòókò náà ló bímọ àjẹ́ sí pé ó develop náà nìyàn ẹni tó bá wà nínú ìyá kò lẹ́tọ̀ láti jẹ́ ẹni tá lọ máa kọ̀rọ̀ wà tì torú gangan lákòókò yẹn ẹni tí wọ́n kọ̀rọ̀ ẹ̀tẹ̀ nìkan ni ta ni wọ́n kọ̀rọ̀ ẹ̀tì òun náà lẹ́ni tó dá ànábì salatu wassalam òdodo àkọ́kọ́ nìyẹn òdodo ẹlẹ́ẹ̀kejì òun wa Ìsá alayhi salatu wassalam ó wáyé bí ọmọ ṣe wáyé lọ́dọ̀ ẹ̀dá kan sọ wa lẹ́tọ̀ ká pé ibi tó máa ń gbà wáyé lolúwa náà tún gbà wáyé ni ọlọ́run tó dá wa náà tún gbà wáyé gbogbo òwe ló sì jẹ́rìí sí tàlùkùránì yìí ìwé mi náà jẹ́rìí wípé anábì wa Isa alayhi salatu wa salam ọ wáyé nọ́mà wọn ò sọ pírẹ́sàn fún ìyá rẹ̀ tó tí wọ́n bá sọ pírẹ́sàn fún bọ́lọ́wọ́ gbàngbà náà ibi tí gbogbo ọmọ máa gbà jáde lòun náà gbà jáde sọ wa ká pọ́ ọlọ́run ọba jáde lábẹ́ Allahu akbar èsè tí ọ̀wà lẹ́nu èsè tí wọ́n pé ayé lákun ẹ̀kan gbé jáde fàábá ti rí nǹkan yìí ó yẹ ká mọ̀ pé ẹni tó bá jáde báyìí látàbẹ́ bí wọ́n ṣe bí tó jáde bẹ́ẹ̀ ó yẹ ká gbà yìí pé irú ẹni báyìí kò lẹ́tọ̀ láti ju olúwa o kò lẹ́tọ̀ láti pé òun lá lọ máa sìn kò lẹ́tọ̀ láti pé òun lá gbà pé òun náà nígi lẹ́yìn ọgbà wa ọlọ́run ọba nígi lẹ́yìn ọgbà wa náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá a fi máa mọ̀ wípé àwọn ọ̀rọ̀ òun náà ni kí ó ní ànábì wa Isa alayhi salatu wassalam rada'atuhu ummu ìyá rẹ̀ fún lọ́yàn ah olúwa ń múyàn ah wọ́n gbólúwa lọ́wọ́ kò sí sí àti ìwé al-Qur'an àti al-Qur'an àti ìwé mìíràn wọ́n jẹ́rìí sí pé ó múyàn ó jẹun náà ẹlẹ́ẹ̀kẹrin ó nípa bá ń báyìí tí mo fẹ́ ká túwò díẹ̀ tó jẹ́ sí pé gbogbo nílà káyìn ní ọmọ pé kọ bá mù alukurani fi rinlẹ̀ fún wa ìwé mi náà tún fi rinlẹ̀ fún wa wípé ànábì wa Isa alayhi salatu wassalam kìí sọ nìkan o òun àti ìyá ẹ̀ ànábì wa àti Mariam ó ní wọ́n ń jẹ kìí sọ pé wọ́n jẹ tó bá ní jẹ bóyá wọ́n jẹ lẹ́ẹ̀kan ni ó ní wọ́n ń jẹ yẹn ni pé wọ́n ń jẹ tí wọ́n fi kúrò lórílẹ̀ <laughs> ayé bí kùránì sí gbé kalẹ̀ nìyẹn káná ọlọ́wọ́n bá sọ náà lọ kùránì pé mal-Masih Maryam Quran Suratul Maida aya 75 chapter 5 verse 75 ọlọ́wọ́n bá sọ pé mal masih ibn Maryam illa rasul ẹ̀dákẹ́ ariwo ọlọ́wọ́n bá sọ tọ́wọ́n bá ti ní mal ẹ̀pa ẹ̀sìn mẹ́dọ̀ mal masih ẹni tẹ́ ń pariwo tẹ́ sọ́dí nǹkan mí mara yín lọ́wọ́ yìí mal masih ibn Maryam masih ọmọ Maryam kò jẹ́ nǹkan ah tọ́lọ́n bá dákẹ́ ń bẹ̀yìn nìyẹn ni pé kìí sí èèyàn náà nìyẹn ọ̀rọ̀ ni Masihu ọmọ Maryam kò jẹ́ nkankan illa rasul nkankan náà ló jẹ́ kìdẹ́ tó nìkan ní ọkọ̀ kò jẹ́ nkan yẹn àwọn nkan ti jẹ́ bẹ́ẹ̀ ti pẹ́ kí ni nkan náà òjíṣẹ́ lásán ni tààrán níṣẹ́ ẹni tààrán níṣẹ́ ni anábì Isa alayhi salatu lọ́kọ́kọ́ dé ni ibi gbogbo yín náà rẹ gbà pé anabi Ibrahim òjìṣẹ́ ni n tẹ́ ń pe anabi Isa yìí kí ló tẹ̀ pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ẹ sáà mọ̀ Ishaq anabi Ọlọ́run ni Yusuf anabi Ọlọ́run ni Dawud anabi Ọlọ́run ni Sulaiman anabi Ọlọ́run ni gbogbo àwọn àwọn yìí náà lẹ́gbà pé òjìṣẹ́ ni wọ́n èsì tó jẹ́ sí pé ń tẹ́ ẹ lọ́mọ Isa lọ́rùn yìí tẹ́ ẹ lọ́mọ àwọn náà lọ́rùn qad khalat min min qablihi rusul ọ̀rọ̀ tó làwọn bá sọ láàrin yìí ó fẹ́ fi wó àdí ọkàn táwọn kan ní sí ànábì Ìsá ni ibi tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ lọ bá rí lóòótọ́ èyí tẹ́ ẹ lọ́mọ Ìsá lọ́rùn yìí ó yẹ kẹ́ ẹ lọ́mọ gbogbo àwọn ànábì yòókù náà tó ṣáájú ẹ lọ nítorí wọn bá ń sọ tó ẹ máa bá ń sọ sẹ́ lọ́lọ́run nígbà náà ọ̀dà ẹgbọ́n tuntun wí ọlọ́run wá ròyìn ìyá rẹ̀ ó ọlọ́run ìtumọ̀ ó kù díẹ̀ kọ́dà ànábì ọlọ́run ó kù gbèsè kan sídìkà wà ó mú sídìkà ìyá ànábì ẹ̀yìn sáyìn ẹni ọlọ́run pátápátá ni kì í kàn sáà ànábì ọlọ́run ẹni pé tí wọ́n bá ní àwọn tó kángun sí ìjẹ́ ànábì ọlọ́run tó kù díẹ̀ kan ó débẹ̀ tí kì í bá ṣe pé àṣẹ ọlọ́run pé obìnrin ò ní jẹ́ ànábì ọlọ́run irú àwọn bá ní ọba di ànábì ọlọ́run wà ó mú sídìkà ọlọ́run ní ìyá rẹ̀ ẹni tí wá ni ẹ wá máa wo bí wọ́n ti wá jẹ́ni tiwa tó tí ọmọ rẹ̀ sì jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ̀rí àyíká náà ti dákọ rank méjèèjì rank ọmọ ju ti ìyá lọ ìyá wà nísàlẹ̀ ọmọ wà lókè ǹtẹ́ ń pè ní déédéé nìyẹn ibi ọba mọ ni ká gbé ọ sí tó ọmọ ti gbé ọkọ jẹ́ àyè rẹ ọjà bọ́ mọ́tara ẹ̀jẹ̀ ọjà bọ́ ni ibi tó ọba wà sẹ́nì kan bá gbé ọkọ jẹ́ àyè sọ fún pé láà mi tó bẹ́ẹ̀ tẹ́yìn bá ti gbé èèyàn sáàyè rẹ̀ òun tì lápọ́nlé tába ti gbéyàn kọjá ààyè rẹ̀ à ń tàn ni nígbà tí wọn náà mọ̀ pé ó tó bẹ́ẹ̀ kí ló ń wí tí ó tó sí ah, ìwọ náà gán mà lọ́kàn rẹ̀ rí pé mọ̀ ń gà ni ẹni tá ń gà sáà pọ́nlé àpọ́nlé àyẹ̀yẹ̀ ni ọlọ́ni ìyá rẹ̀ ó kéré ju ọmọ lọ ipò tí ìyá wà kò tó tọmọ tọ́lọ́wọ́n afẹ́fẹ́ ròyìn wọn ọlọ́ni àti ìyá àtọmọ kìí sí ìyá nìkan o àti ìyá àtọmọ kìí sọ́wọ́ nìkan o kàánà nílùú lárúbáwá àmọ́ chíǹjì fẹ́ẹ̀bù lọ́dọ̀ tiwa kọjú òyìnbó ẹ̀yọ kan náà ni ọ wà tẹ́mà léèyàn méjì dé oníbàṣẹ wí ṣùgbọ́n nínú èdè mìíràn kò sí gangan dáàfi sí èdè náà láàwì went come come náà ni come go ẹ̀yọ kan náà ni èèyàn méjì lọ bí èèyàn mẹ́wàá lọ go náà ni ṣùgbọ́n ní èdè lárúbáwá ọ̀yà tọ̀sí àwọn ọlọ́ni káná tí kì í bá ṣe pé kó rí bẹ́ẹ̀ ní èdè lárúbáwá àwọn kan máa wá wà wí mariam lọ́lọ́run ọba ń sọ mọ́ mọ̀ pé lárúbáwá a máa fọ́ nǹkan wẹ́wẹ́ ń tiẹ̀ oníkáánà àti ìyá àtọmọ ìtumọ̀ káánà ó yàtọ̀ sí káánà káánà ya kùlánì tọ́ám àwọn méjèèjì ń jẹun ẹ̀rì àlọ́kùnrin sọ pé ànábì wa Ìsá àti ìyá rẹ̀ alayhima salatu wassalam káánà ya kùlánì tọ́ám wọ́n jẹun kò pé wọ́n ń jẹ kánáyà kùláìn wọ́n ń jẹ tí ọba sọ tí wọ́n ń jẹ àwọn onífẹ̀ẹ́ ní ó tún wà nǹkan kan rí ń bẹ̀ yẹn wọ́n ní kò kú sọ tí ń jẹ ajẹ́sí pé ọlọ́ọ̀lọ́ ní ń jẹ kò sọ tí ń jẹ ajẹ́sí pé agbára ọlọ́ọ̀ ní ń jẹ ó ní kánáyà kùláìn tọ́ám tọ́ám ní ọmọ tó máa tọ́ám ní orílẹ̀ ayé tọ́ám oúnjẹ ní jẹba bá ń jẹ bíṣù bá wà lọ́dọ̀ wọn ni wọ́n jẹ́ káàna yàkúlà ní tọ́hàm kọ́rán ni yàwó sátùl máìdá ọ̀rọ̀ ni àti ya àtọ́mọ́ wọ́n jẹun wọ́n jẹ oúnjẹ ẹjá wìdílẹ̀ ẹmọ́ ní jẹun àtúngbà dáadáa wọ́n jẹ oúnjẹ iná ní àlùkùrán ní pé ẹ̀rí àwọn èèyàn wà máa wá rò pé ah, kílà sí pọ̀ láàrin mímọ́ mẹ́ṣà oúnjẹ láàrin yìí pẹ̀lú ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé àṣepọ̀ tí bẹ́ẹ̀ ni pé ọlọ́run júwe fún alínú ààyè yẹn kẹ́ ẹ lè bá mọ̀ yí pé ìǹtẹ́ lọ́mọ ànábì àyíṣà lọ́rùn yìí kò ṣeéṣe kó rí bẹ́ẹ̀ lọ́lọ́run fi mẹ́sàn oúnjẹ mẹ́ yẹn àwọn onímọ̀ wá wádìí wọn kí ló fà wọn torí pé ń bá jẹ tó mu yọ tọ̀ yọ yàgbẹ́ yọ̀wọ̀ toilet ẹ̀ bá ti jẹ bá àṣẹṣẹ béèrè pé sọ́ǹtọ́ àbọ̀ yín àgbẹ̀ ọtọmátìkì ni tí ọba ti lé tọ̀ tí ọ̀yà àgbẹ̀ kí ni ìṣẹ́ra ní àìsàn ní ẹ̀ àwọn màláìkà yìí jẹ torí ẹni ìjẹ́ wọn yàgbẹ́ <laughs> àwọn màláìkà yìí jẹ wọn yìí torí ẹni ìfi tọ̀ wọn yàgbẹ́ ṣùgbọ́n ẹ bá ti jẹ tí ọba tọ̀ tí ọ̀yà àgbẹ̀ nǹkan ṣe nìyẹn o kódà kò lè lálàáfíà kódà ni ó bọ́lọ̀ waste bọ́lọ̀ jáde ọlọ́run ní àwọn méjèèjì wọ́n ń jẹ dáadáa tí wọ́n bá ti wá jẹ àwọn onímọ̀ ní tọ́lọ́ fi mẹ́sàn oúnjẹ mẹ́rin ni pé ọ fẹ́ wú àràbà àbí nǹkan tí wọ́n gbé kọ́ ànábì Ìsá lọ́rùn lulẹ̀ ni pé tí bá ń jẹ tí bá ń mu yọ́ tọ̀ yọ́ yàgbẹ́ toilet àwọn náà tà bá ọlọ́run yàgbẹ́ olúwa ń wọ toilet olúwa ń tà bá sọ́bálà káyé mu ìdí tọ́lọ́run fi mẹ́sàn káà náà yà kó láàrin pàm nínú àlùkò àìníyẹn so nípa báyìí àwọn ìpìlẹ̀ ńláńlá wọn wọ̀nyí ló jẹ́ kí àwa mùsùlùmí ká gba àwọn ànábì yìí gbọ́ àdẹ̀gbé wọn kọjá àyè wọn ọlọ́wọ́n bá ròyìn ara pé subhana rabbika rabbil izzati amma yasifun èmi ọlọ́wọ́n ọba tẹ́ ẹ̀ bá fọ́ mi mọ́kù níbi dọ̀tí tẹ́ ń sọ wọn wọ̀nyí mọ́ fọ́ra mi mọ́ rabbil izzati amma yasifun gbogbo àwọn àléébù tẹ́ fi kàn mí yìí látara ẹ̀dá mi tí mo dá ti kàyà èmi ọba amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله إن هناك تسريحات لا تحتمل تأويلا من أي وجه كان وهذه التصريحات تقرر أصل الإيمان بجميع الأنبياء وبخاصة موسى وعيسى عليهما الصلاة والسلام ومن ذلك ما روى الإمام البخاري بإسناده في صحيح في الصحيح من حديث ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أحق الحق بموسى منكم وقال عن عيسى عليه الصلاة, عليه الصلاة والسلام أيضا كما في صحيح البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أولى الناس بعيسى بن مريم في الدنيا والآخرة أنا أولى الناس بعيسى بن مريم في الدنيا والآخرة وفي رواية ليس بيني وبينه نبي ليس بيني وبينه نبي أن يرسل الله أبا النبي عليه الصلاة والسلام ó rí àwọn òpó kan mẹ́lẹ̀ fún gbogbo mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí tí ó bá nàbí wọlé ọ̀la ó gbé foundation kan kalẹ̀ fún gbogbo múmìnà tí ó bá tẹ̀lé ànábì wà àlìjánná salam tí ó wà àlìjánná bí salam ànábì wa ó gbé kalẹ̀ léyìí tí ń júwe wípé àgbọ́dọ̀ àgbẹ́dọ̀ ni àgbọ́dọ̀ má practice ní tánàbí sọ sallallahu alaihi wasallam kálíbà rí àlìjánà wọ̀ kálíbà jẹ́ kanú àwọn ọmọlẹ́yìn kí ni àwọn nǹkan tánàbí rí mọ́lẹ́yìn òun náà ni pé nú àwọn ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ ni pé ànábì fẹ́ ròyìn ànábì Musa alaihi salatu wasallam ó tọ́ba dẹ̀ ti sọ ẹ̀gbẹ́ tó ń kọ sí ànábì Musa fún wa ìyẹn ni pé ń sọ fẹ́mi àti wọn náà wípé a gbọ́dọ̀ kọrú ẹ̀gbẹ́ yẹn náà sànábì Musa ni tọ́ba yẹn pẹ́ gbé oṣù lànábì bá kọ sí ànábì Musa iná làwọn náà kọ sí láì pé ẹ̀yìn lànábì bá kọ sí àwọn náà kọyìn sí náà ni ṣùgbọ́n kí lànábì kọ sí ànábì Musa ẹgbọ́ o hadith nìyẹn o nínú Sahih Bukhari ànábì ní ana ahakko bi Musa minkum ana ahakko ìtumọ̀ ahakko bí Musa mi èmi tánà ibá ti ní èmi àwa náà tẹ̀lé nìyẹn àwa yìí tá jẹ́ mùsùlùmí àwa la nígbàgbọ́ sí Musa jàwọn tí wọ́n láwọn nígbàgbọ́ sí lọ tí wọ́n ṣe mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí wọ́n bẹ láyé tó bá lóun gba ànábì Musa gbọ́ wọn nígbàgbọ́ sí Musa táwa mùsùlùmí torí náà bí wà lọ́sọ̀ kalẹ̀ ana ahaqqu bí Musa minkum wọ́n bá wọn ẹlẹ́sìn Júù sọ̀rọ̀ èmi tẹ́ ń wò mo ní mo fẹ́ràn Musa jù yín lọ bá sì máa túmọ̀ ẹni ẹ̀ mo láìkí Musa jù yín wọ̀n yín lọ ìfi ojú lẹ́yìn ní sí ànábì Musa ìfẹ́ ìkélẹ̀ ní sí ànábì Musa ìtúmọ̀ ẹni ẹ̀ èmi ni mo fẹ́ràn ìfẹ́ tòótọ́ sí ànábì Musa alayhi salatu wassalam yẹn ni wípé ẹ̀yin wọn wọ̀nyí bàbá rẹ̀ ń tọ́kọ̀ ẹgbẹ́ láàrin yín sí ànábì Musa ẹgbẹ́ òsì lọ́kọ́ àlè rẹ̀ ń tọ́kọ̀ ẹgbẹ́ ọ̀tún láàrin ṣùgbọ́n mi ànábì alayhi salatu wassalam àà ah, ah, mọ kọjú sáà bí Musa báyìí ni kìí sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ mo fẹ́ràn ẹ̀ mo dì mọ́ báyìí yẹn ana ahaqqu bi Musa minkum tànàbí Musa nìyẹn báwo wá ní mùsùlùmí ó ṣe sáyé tí ó wà sọ pé bóòlù tànàbí Musa ṣe jẹ́ ọlọ́run ti ẹ̀sà náà wa àìmọye Musa nínú mọ́sálásí àìmọye Musa nínú orúkọ àwọn bàbá bàbá wa àìmọye Musa nínú orúkọ àwọn ọmọ wa àìmọye Musa nínú orúkọ àwọn aṣíwájú ẹ̀sìn Islam àwọlá súnmọ́ Musa jàwọn èèyàn lọ anábì wa alayhi salatu wassalam ó tún fẹ́ sọ̀tà anábì Isa náà ó ti sọ̀tà anábì Musa ó fẹ́ sọ̀tà anábì Isa ó lè lẹ́sìn Islam sí láì gba àwọn anábì yẹn gbọ́ ó lè jẹ́ mùsùlùmí náà eléyìí tí anábì sọ nípa anábì Isa ní hadith Abu Hurairah radiyallahu anhu wọ́n ní anábì wa alayhi salatu wassalam irú bó ṣe gbé kalẹ̀ fún Musa náà ló gbé kalẹ̀ fún Isa ana awla ana awla an-nas bi Isa bin Maryam èmi ni ẹ̀yin gbogbo ẹwẹ́ ń tẹ́wà lórílẹ̀ ayé tẹ́lẹ̀ fẹ́ràn ànábì Isa ìfẹ́ fake lẹ́ni sí èmi ni mo fẹ́ràn Isa jù yín lọ ní sahih Bukhari ló wà mo fẹ́ràn ànábì Isa jù gbogbo yín lọ ẹ̀yin wọn wọn yìí ẹgbẹ́ òsì ẹlòmíì kọ́yìn sí Isa nù yín sísìn pé ọmọlẹ́yìn rẹ̀ lòun ẹ̀yin lẹ́kọ́ sí Isa ò ṣe gbogbo ń ń ṣe ìtí Isa ṣe lèmi ànábì ń ṣe عليه الصلاة والسلام. أنا ani الناس بعيسى بن مريم. bin Maryam èmi ni mo lẹ́tọ̀ sí èmi ni mo fẹ́ràn Isa ju gbogbo yín nípa àwa mùsùlùmí náà wọ́n máa fi gbogbo ẹnu sọ wípé àwa fẹ́ràn ànábì Isa ju gbogbo ẹni tí mẹ́rin lórílẹ̀ lọ ànábì ọ̀wà dákẹ́ lásán wọ́n ní fi dúnìyà wal akhirah àmọ́ sọ̀rọ̀ ayé ń mí pé ojú ayé là ń ṣe ànábì ní tèmi kọjá bẹ́ẹ̀ o kì í sọ̀rọ̀ ojú ayé fi dúnìyà wal akhirah bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó láyé bẹ́ẹ̀ náà ni ìfẹ́ mi wà lọ́kàn ní lálùkìyàmọ̀ yẹn ni pé ọ̀rẹ́ ni wá láyé ọ̀rẹ́ ni wá lálùkìyàmọ̀ ta ó ti tó wa lẹ́rìí wípé ẹni tí ànábì wa bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ à ó jẹ́ pé à ti wá ti dá nìyẹn ẹni pé ẹni tí ànábì wa Isa alayhi salatu wa salam tó bá jẹ́ ọ̀rẹ́ ànábì tó fẹ́ bá Ìsá wọlé ọ̀la àfi kó ṣe ń tá ìnábì tọjọ́ rẹ̀ rẹ̀ tó ń mọ̀ àfi kó ṣe torí mọ̀ á jù wọ ní ìsìta bá ń sọ pé àwọn association ti ń bẹ nílùú kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ bricklayer ń bẹ ẹgbẹ́ alátànà ń bẹ ẹgbẹ́ ombrẹ́dì ń bẹ ẹgbẹ́ tẹ́ ẹ bá rí eh, àwọn baker ní ìsìn ẹ bá ní iléeṣẹ́ búrẹ́dì mélòó ní bẹ nílùú dùn kò ní wòkèwò lẹ̀ tí ó fi sọ fún ẹ torí pé ìjọ kan náà ni wọ́n tọba wá bí bíríkìlẹ̀ àlérè pé iléeṣẹ́ búrẹ́dì mélòó níbẹ̀ ní ìlú dùn yóò gbé kí lọ́kàn mi pẹ̀lú iléeṣẹ́ búrẹ́dì kò lè mọ̀ ẹni tó lè sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run náà lára wọn ẹni tó jẹ́nu gúrùpù wọn ànábì Muhammad sallallahu alayhi wa sallam oníṣọ́ ànábì ẹ̀yìn sáàyì ẹ wàá fẹ́ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ nítorí pé àwọn ní àmàrà wọn ó ní ana awla an-nasi bi Isa ibn Maryam fi dunya wal akhirah èmi ni mo gba ànábì èmi mo fẹ́ràn ànábì ẹ̀yìn sáàjù láyé àti ní alìkìyà anábì tún sọ́nbò mí pé láìsá báyìí ni wà báyìí na hú nàbì kò sánàbì kankan láàrin mi àti anábì àyíṣà àríṣọ́látò ìmọ̀ ńlá kan tún nìyẹn léyìí tó jẹ́ sí pé gbogbo àwọn tí a máa kọ̀tàn ohun tó bẹ́ẹ̀ wọn sọ̀rọ̀ ẹ̀ anábì fi yẹ́ wáyé pé lẹ́yìn bàtà anábì àyíṣà ti kú àti eh, tí ọtọ́lọ́n ti gbé lọ sí dìde kọ̀sánàbì kankan gbogbo àwọn tí wọ́n máa kọ̀tà àwọn òtò bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ torí pé wọn ò rí wá rẹ́yìn ẹni tó rí wá rẹ́yìn ló lè sọ rí eléyìí bóòlù anábì ṣe sọ ọlọ́run lọ sọ fún bẹ́ẹ̀ torí pọ́lọ́run lórí wá rẹ́yìn anábì kankan wọn lè wáyé láì tẹ̀sí pọ́lọ́run bá mọ̀ sí subhanahu wa ta'ala so eléyìí ni a máa ń pín ìrìn àjò táwa táà máa ń ṣe research táà ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe wàhálà sí ẹ̀rí anábì ti fún ọ ní resort bí a fẹ́ wádìí nígbà tí ọba àkọ́kọ́ jẹ nílùú Òṣogbo sí ọba ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ní ẹnìkan tí ẹ̀ bá ọba àkọ́kọ́ yẹn fàárí kó tó di pẹ́lẹ̀ kejì jẹ àyànwó àbọ́sí láìbírì wọ́n ma wáìdì wọ́n ma gbàtàn wọ́n lọ ma kọ́ntàtì àwọn èèyàn pé ẹ dákun kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wàhálà lẹ́yìn sí lọ yẹn o anábì wa alẹ́ sọ́lá tó wà sẹ́lám ìyí tá a máa ṣe kò sánàbí kankan láàrin èmi àti ànábì Isa alayhi salatu wassalam eléyìí tá a gbọ́ yìí àfẹ́ká mọ̀ pé ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi especially ẹ̀yin obìnrin ẹ má jẹ́ nìkan kan tán ẹ̀yin jẹ́ bẹ́ẹ̀ nìkan bá ti rù wá báyìí ẹ̀dá padà sí ìwà gba ànábì Isa gbọ́ pé àà house ẹ̀sẹ̀ wá dé nìsín èmi ò lè ṣe Allahu akbar ní masalasi ẹ̀yìn sí lé kírun láì jẹ́ pé mo gba ànábì Ìsá gbọ́ máa kẹ́rù ẹ lọ ibi tó ti fẹ́ tajà yìí mo ti ra rú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ wulẹ̀ kó wa mọ́ oko gíní wa èmi náà ní gíní inú ilé oko léèsì wa èmi náà ní léèsì inú ilé kò níìdì mọ́ wulẹ̀ wí nǹkan kan máa lọ eléyìí ni foundation tá gbọ́dọ̀ ní torí pé látàbà abala yẹn ni wọ́n ti ń tàn wá jẹ àbọ̀dọ̀ sọ́ra ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bó ṣe fi ẹ̀sìn rán ànábì òun náà ni wípé ẹ gbọ́dọ̀ eight ẹ gbọ́dọ̀ kórìíra ànábì kankan ẹ gbọ́dọ̀ tún gbà wọn gbọ́ ni ànábì wa Musa alayhi salatu wassalam ànábì tiwa ni o ànábì wa Isa alayhi salatu wassalam ànábì tiwa ni o àlàǹfààní àníbùkátà sí pé kẹ́nìkan tún wá máa sọ ọ̀rọ̀ ànábì Isa fún wa mọ́ torí pé ẹ̀sìn wa ti sọ̀rọ̀ ànábì Isa fún wa abẹ́lẹ́wọ̀n ọba pẹ̀lú agbára rẹ̀ àti gbogbo àwọn orúkọ rẹ̀ tó mọ́ jùlọ àti gbogbo àwọn àròyìn rẹ̀ tó ga jùlọ ìgbàgbọ́ wa ọlọ́run ọba kó tún máa fún ní agbára sí i gbogbo àwa tí bàbá wa ti wà lókè ọlọ́mọdé àsọkalẹ̀ ń bẹ̀rẹ̀ láì àwọn tó wà ń sáré ọlọ́mọba gbé àwọn náà sókè sókèsè gbogbo àwọn tó sọnù lọ ọlọ́mọba dá wọn padà gbogbo àwọn tí wọ́n fi ìrújú táwọn èèyàn jẹ́ ọlọ́mọba bá wa gba ìrújú náà lọ́wọ́ wọn dànù bá wa ṣe kẹ́sìfọ̀